الحمد لله على رسول الله أماكن أفضل أماكن أفضل òun ló ṣe wá ní mùsùlùmí padà sínú ìṣìnà ọlọ́wọ́ ìjọba wa. ẹ̀sìn ọlọ́wọ́ padà ló ṣe ọlọ́wọ́ ìjọba ìlú. أعوذ بالله من الشيطان الرجيم

يَعْلَمُ أَنَّ اللَّهَ مُسْلِمٌ àlàyé lórí ẹlẹ́ẹ̀kejì ni wọ́n síwájú ọ̀lẹ̀ ìdàkejì òṣèlú. ẹ̀kúṣú lọ́wọ́ ìkọ́lé yẹn àwọn àwọn olóyè kápá lọ́dọ̀ àwọn àwọn wọ́n síwájú yẹn ọ̀dọ̀ àwọn àwọn láti bá ọ̀dọ̀ àwọn àlùfáà. eléyìí ta wá ní. nínú àwọn olùdájọ́ òdodo àwọn tí wọ́n para rò lọ́dọ̀ ń fi ní wàhálà àkúrú kí wọ́n má jà sí wọn. tí ó lè rí pé àwọn ààfin wọ́n ti ń jà bí wọn wọ́n ti ń ṣe bí wọn. tó bá ń bẹ́ẹ̀. خشوع القلب الصلاحية قسوة القلب الصلاحية تمتم ترجع بتاع الصلاة على على التوافق ẹ wá máa wo tọ́lọ̀ ń gbé wá ń bí lẹ́yìn ọ̀rọ̀ yẹn tẹ̀mọ́ pé àyà ta àtúntò tó dá yẹ lórí mi sọ. ọlọ́wọ́ á ní ẹ̀là mú ẹ̀lọ́rọ̀ dájú. á ní àlùkò wípé dájúdájú ọlọ́run ọba àlọ́ yóò ṣe é àbọ̀ bá àtàlọ́ ìlà lílẹ̀ bá kú lónìí òkú lónìí ilẹ̀ pápá ọlọ́run máa ń di ìdí ọlọ́run máa ń di ìdí ọlọ́run á máa di ìdí kíni ní kí dìde kíni sọ dára ìkúlù kí lọ́la máa fi sọ dára. ilẹ̀ tó ti di tọ́ ẹgbẹ́ ti di ẹranko ní tó ti di pápá lórí ibẹ̀ tí wàá tó lè fún gbogbo ẹgbẹ́ ìṣòro. ọlọ́run ló sọ dára ìlẹ́yìn. àti ìgbà tó lè yé tó bá wá rí bẹ́ẹ̀ kí ni àjọṣepọ̀ kí ń bẹ láàrin ọ̀rọ̀ yìí pẹ̀lú tààtàkọ́. Táwọn ọmọ ọ̀sẹ̀ sí ìmọ̀ ìpínlẹ̀ kí ni ìmọ̀ ìjọba ti gbà ọ̀rọ̀ yìí ní ẹ̀ fífi agbára lọ́wọ́ àbẹ̀wò ọ̀rọ̀ kọ́kọ́ àwọn ọ̀sán yẹ kó kàn lọ́wọ́ èyí sáyé ní ìwà wà lẹ́yìn. tá a bá ma ètò fi wá lẹ́yìn rẹ̀ wọ́n láti sọ yìí. òun láti ma pàtàkì rẹ̀. ṣé ẹni ọkàn wà lẹ́yìn sọ̀rọ̀ tó bá ti lé àpèjúwe rẹ̀ òun ni ilẹ̀ tó ti kú. ẹ tẹ̀lé mi kí wọ́n sọ yìí. Tẹ̀lé tó kúrò ìdí òkú wọ́n á ní ìdí òkú ìsáàtì lọ ìdí òkú òní. Àpèjúwe ọkọ̀ tó ti lè pàápàá tí ọkàn bá lè tán ọlọ́mọ fi ṣàdánwò. فقال عليه الأمر فقط فقط سيني تعب في قصة القصة بعدين ẹ̀rọ mi ṣe wọ́n ni èyí ó máa jìnnà síbi tí wọ́n ti sọ̀rọ̀ èyí ó máa jìnnà síbi nílò onímù yàrá ọ̀kàrẹ́ wọ̀ sí máa jẹ́ jẹ́ yóò máa jìnnà yọmọ ẹ yọmọ ẹ nígbà bá yá àwọn kankan tó ti ṣe nínú ìbáadá yóò mọ sọ̀rọ̀ fún ẹ láti ń bá wọn lọ kàlá àwọn ọ̀nà aláàbò lónìí màá dá wọn láti ìlú nígbà bá yá tó bá yá tó ta wọn nígbà bá yá tó bá yá àwọn ọ̀rọ̀ tó tóbi lẹ́nu rẹ̀ yóò mọ̀ fún yẹn.

ọlọ́run bá ní kò ní fún ọtí kò ilá balẹ̀ àti àbọ̀wá wọn ṣe lè fẹ́ àmì tó bá ti fi ọkọ̀ tó lára ọkàn tó bá là ó lé ní yọrọ lọ́lọ́run ti di òkú bá tó yẹ kẹ́mi wa ọkàn wọn ọ̀rọ̀ gbàǹtẹ̀ ọwọ́ á ní ọ̀rọ̀ ayé fẹ́ lọ́rọ̀ títí òkú tó náà máa máa dì eléyìí tó túmọ̀ sí wípé ẹ̀mí tó fi lé ẹ̀mí tí ò ṣe tá a ti ṣe lọ́wọ́ náà máa máa fi dáyà sí ẹ̀dá adìrí nínú àwọn tàbí tó ṣe pé ọlọ́wọ́ ní ọlọ́wọ́ tó ṣe ẹnìkan tó wà lórí ilẹ̀ tó ń hé ìta lọ́wọ́ àwọn ó ní àwọn ẹbí ti padà jẹ ọ̀nà ìgbé kò sí lórí ilẹ̀ tó níbẹ̀ tó yáyà wọ̀. ìlẹ́yìn méjì sí àwọn àkànnà onítọ̀sí wọ́n ní ẹ lọ mọ̀ sí ọlọ́run ọba a máa fi ìdáyà nínú ọ̀kan tó ti sọ. ọkàn tó ti sọnù ọmọ ìlọ́kàn tó ti lé. ọlọ́run a máa sọ́jà láàyè pẹ̀lú pé kò fi ìdáyà. sálá alẹ́ o ojú ìlú àwọn oṣù yà tó ní ìjọba ẹgbẹ́ ìdáná lọ sí ìlú ẹni wà láti ta. àmì àwọn èèyàn kan lè lébi wípé wọn á ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọmọ mi nìkan sọ̀rọ̀ ìsìlámù yàrá. ṣùgbọ́n ìyá ọ̀dọ́ ọlọ́wọ́ wà lọ́wọ́ ìrọ̀lọ́jọ́ mi ẹ̀jọ̀ máyẹ̀ lọ́jọ́ kan ẹnìkan wá sí mi ó wá bá ẹ̀jẹ̀ kan mú. gbàgbọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rọ lọ́dọ̀ àwọn àjọ fún ẹ̀ ni ẹ̀rọ. ẹni tó bá lọ́dọ̀ ọ̀gbìn yẹn ilẹ̀ lágbára lọ́dọ̀ àpá. Ohun tó bá lọ́dọ̀ mi á wá ń pè é lọ. Ènìyàn wá ń sọ fún wa ní. Ní ọjọ́ lọ, wọ́n lé ìgbẹ́ nìkan lọ fún ọ̀rọ̀ òwe ìpàdé wọn. Mo ní mẹ́rin ní bọ́dà yìí. Bọ́dà yìí náà nìyí. Ní kí ni ọ̀dọ́ àwọn ọ̀rẹ́ mi lórí mi? Ìjà ìjà tí gbogbo ọ̀nà àbájọ́ wá ní ti pa àwọn ọmọ àdàlù lọ́wọ́ sáyé nítorí ẹnìyẹn ń sọ̀rọ̀ ẹni tí ń sọ pé ń sá káàkiri ní ìkó tó bá jókòó síwájú ẹ̀ ẹ̀mí ọmọ àwọn ọmọ lọ. àyè gbádùn. ẹ ń sọ̀rọ̀ ọlọ́run ti fi ìdáyà fún olùdíwá di àbá olùdíwá balẹ̀ lọ́wọ́. àwọn tí wọ́n mọ̀ lọ́rùn ní bọ́rí bọ́rí bọ̀ kẹ́kẹ́ àwọn òkú olùdíwá lè dìrà nítorí máa. tẹ́ ẹ bá ń sọ ìdáyà ara ní ilẹ̀ tó ti kú ọkàn tó ti kú ọlọ́run àmọ́ ti ìdáyà kú bí kí fi sọ òkú lẹ̀ dára tó bí káyà tẹ̀lé àwọn àgbé nínú wọn tí wọn bá sọ wípé máa ń lẹ́yìn kúkú wá ní nìjà àyàlẹ́yìn tó lára ẹ̀mí tó ti nù ọkàn tó ti nù ọlọ́run ti dá ẹ̀ dọ́rọ̀ lọ́wọ́ ó yẹ ìyọ̀dùn àgbò òdòdó ìdáná ọkùnrin sàbí ìdílá ṣẹ́ta báyìí àgbò. ولا تقولوا لمن ألقى إليكم السلام أنتم ذلك ما سلام كان يكون في عرض الحياة الدنيا إذا يوارد أي كما قلت يباشكوا في موتى فوقع كان kan ni wọ́n yìí. ẹ bá فمن نقر عليه اين الباب ها هو الموضوع الاول بين الجيلان اتبع الله وصحبه الناس الو واقف يا مرحبا اعلموا ان الله يحيي الارض قد بينا لكم إلهي بالبيت باب تفسير دوابه ويجمعنا يقينا أن الله يحيي أرض المسجد الرسالة أو الرسالة الياء الرسالة لإنزال المطر عليها إلا ما في الله وبعد ما نزيد نقول في الدين على بقصة موسى ثم كذلك يلين القلوب بعد القصر بين الخطبات الدينية ولو أمانة الله أمانة الله ويحيي الحياة بعد دلالتها إن كم يجد مصورهما بل ما يدعو كلا تفسير أما تبعو من كتبوش لا يكون يصور يكي رام الجنوان ولو يكون òwe lọ́pàá yẹn wípé ẹ má jà kan lórí ẹni jákèjá torí pé ilẹ̀ tó ti gbẹ ọlọ́run bá kán mi sí yóò sì yíra padà. ìdáyà ni ẹ sọ fẹ́ni tẹ́ ẹ bá rí pé pọ́ọ̀mù àti padà. ẹ wàá mọ̀ kẹ́kọ̀ọ́ yẹn ká wàá mọ̀ báyìí. ó ní pé kí ni àwọn kan tí máa ń sọ kàlílẹ̀ ẹ̀ mọ̀ kọ́ yẹ ká mọ̀ ìbá sì lọ́wọ́ náà ọ̀dọ̀ sí ìwé ẹ̀ wọ́n á níbi ọlọ́run bá fẹ́ sọ ilẹ̀ bí alààyè omi ní ìsọ̀kalẹ̀ ẹ tó bá rí bẹ́ẹ̀ tó bá wá fẹ́ sọ ọkàn tó pè ní ilẹ̀ tó ti kú alábìmọ̀ pé òjò ní ìsọ̀lẹ̀ dàlà yìí kí ni ó sẹ̀mí òun náà dàlà yìí. a ti mọ̀ pé omi ní bí bí ọkàn àní ní bí ilẹ̀ dàlẹ́ yìí ele é um bom òjò nìyẹn tí ó fi dára ẹjọ́ máa wọ́n lórí ẹ̀mí tó ti wá lè tóbi wé òkú lẹ̀ kí ni ó ń ṣẹlẹ̀ sóhun tó lọ́ não dára yìí. ṣé mo lọ lè lọ sáàtì gbọ́ mi pàlọ́ kí ni kí ló ẹ̀yìn wọn náà ẹ̀yìn àwọn kí ló dé síkẹ̀ ẹ̀dọ̀ bàbá. tí ẹ ní ẹ máa dá àgbà tí mo fẹ́ sọ ìlànà ẹjọ́ mi dáadáa wọn tí ẹ bá ti wá jọ dáadáa ẹ bá dé mọ́lẹ̀ bá ń kà pé ìyá àyà mi ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bàbà sọ̀rọ̀ sọ̀rọ̀. وكذلك ويا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا ولكن جعلناه رحمة من نشاء من عبادنا فإنك لتهدي إلى صراط مستقيم وإنك لتهدي إلى وكذلك أوحينا إليك ọlọ́ni bẹ́ẹ̀ náà láti ránṣẹ́ sí ẹ kí ra ránṣẹ́ sí ọ kìrìjẹ̀wò kìrìjẹ̀wò ẹ̀mí ọlọ́ni ẹ̀mí kí ló bùkátà sí ẹ̀mí ní kíni ẹ̀mí yẹn ó yọ wá kíni ara ó fi di àlàyé ọkàn tó ti tú kí ló ní ìdíjú ó fi sọ ní ẹ̀mí ni tó bá wá rí bẹ́ẹ̀ tí wá ní jẹ́ ìlú ìdọ́lọ̀ tó kalẹ̀ máa lò ah èròjọ ẹjọ́ mi yé tó o bá ti gbọ́ yìí wàá mọ̀ sí bí omi òjò. bí ṣe gbé ẹ̀mí wá fúnlẹ̀ bẹ́ẹ̀ náà lè tọrọ ọba kan náà lè sọ̀rọ̀ ó dé ẹ̀mí bọ́. tó yé ìwé báyìí tó yé wa báyìí ẹ̀mí mìíràn. ọwọ́ adéwò yẹn yóò máa di bí ìdáyà kí la sọ wípé ó ṣẹlẹ̀ lọ́sàn-án tó ìdáyà ẹni èèyàn tẹ̀lé mi dáadáa o tó bá rí bẹ́ẹ̀ ajẹ́bíbí ọ̀kan àwọn àwọn ilé ìṣèlú tó bá ti ní kí àti lọ́ọ̀rọ̀ àná bọ́ bá ti wá fẹ́ ìṣẹ́mi rẹ̀ ọmọ máa bẹ́ẹ̀ náà ni kò lò kọ́ ọmọ ìjọba fi hàn lójú ìmọ̀ bóyá ọ̀rọ̀ rẹ̀ ní ìlú wa ṣe ìdí kan tó ń yóò bí lè yàtọ̀ sí ara ọkàn á máa ń sùdù kò ní kára ọkàn ọmọ ìyá ìyẹn lọ́pọ̀ jù nínú ọkàn tí ń bẹ̀rẹ̀ àìsàn tó pọ̀ ẹni ọ̀fà àìsàn iyèméjì ọba bá tẹsí ọlọ́run bá farabalẹ̀ sí la àìsàn tí a ti kú ìṣòro la ẹ rájà mọ èmi náà bẹ gbà yóò lè fẹsẹ̀ yóò àwọn ẹja lọ́nà tó wà ọ̀rẹ́ ti tó ju ọ̀kadà lọ kò sì ní wòsàn àbí tọ́lọ̀ sọ̀rọ̀ àlẹ́ pàtó tó bá wá rí bẹ́ẹ̀ ẹ máa rí sí àwọn tọ́lọ̀ sọ̀rọ̀ àlùkò àlè kalẹ̀ fún iṣẹ́ tó kọ́kọ́ ṣe lára wọn ni kó tí ì yọ kàn. débẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́ káwọn ń yìí. ọjà rẹ̀ ni wọ́n á nígbà náà kájà lọ káwọ́ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́nu kájọ́ ọmọdé láàyè tí wọ́n dára ní ìgbà yẹn ní wọ́n dára. kùránì dé ọgbọ́n sínú wọn sínú ara wọn ọlọ́dún ti tẹ ẹni Ah. Hmm, à ní ìgbàgbọ́ mi o àlẹ́bí sọ́kọ́ bá aṣọ ní o ṣùgbọ́n kò ní wọ́n ní pé kódà wọ́n mọ̀ bọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ̀ wọ́n bọ́ ẹ̀ ẹ̀ mẹ́rin nínú àwọn àwọn àdìsúnà tí wọ́n mọ̀ wá ní ìfàwọ̀ nígbà tó jẹ́ wọ́n mọ̀ bọ́ ọmọ lọ. Yorùbá tó ń gbé tí wọ́n ń fi àgbà ayà tó mọ ọ̀ká Kùràánì tó ọ̀hún kọ́ Kùràánì tó ọ̀hún kí sáré ọmọ ayé tó bá lò kò ṣe kí ni ṣe kí ni ẹ jáde lọ́wọ́ ọkàn ẹ ó lè le yóò lè bí ọkàn yìí tó lè gbé arẹsẹ ìrọ̀lẹ́ ọ̀sẹ̀ ó lè má bá níbẹ̀ bí ọkàn ló kiri oògùn ìdùnnú àyàn ní àwọn àyàn máa gbé ká pa á nìkú rẹ̀ wọn ti láti kọ́kọ́ wájú wọn lọ́nà tí wọ́n mú bá wọn. ìmáàmù owó lásán lórí ẹni ó bá ti di wá bú ìmáàmù náà kàdáwò jáde ìmáàmù tó wà sáà wọn náà ni wọn máa yá fún un ó mọ̀ gba bọ́ọ̀lù lọ́wọ́ àwọn ọlọ́rẹ̀ ló sì mọ̀ wọ̀ ọ̀dá mi lójú. Fi ara rẹ balẹ̀ kọ́ ọba ọkàn rẹ sọ. Sẹ́ni kọ́ lé sẹ́ni kára rẹ lójú. Ọlọ́ni wa máa lọ́dà mú ọ̀nà. Máa ṣàwùjọ fún wa wọ̀. Wẹ̀lá sí. Akúṣàwùjọ ìyá ọ̀gbọ̀n ìgbò ẹ̀mí ara wọn ní àtàwọn mọjọ mọjọ mọlẹ ayé mọlẹ tìlì hàn ayé gbogbo yẹn bàjẹ́ mọlẹ wa sínú ayé. wọ́n lọ lọ́mọ yẹn bí mi là kà sí lọ́mọ yẹn ìkọ̀lì sẹ́mu wà láwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ níbi ń já àwọn lọ́mọ yẹn dá. tó tẹ̀lé mú kọ́ ẹ̀ rárá ní ìjọba kọ́ ẹ̀ tó rà lẹ́nu ẹ̀ aburú ní gbé sí sísọ tí wàá ha ilẹ̀ fáwọn tó ń sè wá. ní ìgbà tí wọn ẹ máa wọ alẹ́ mi sọ̀rọ̀ ó ní wàá lè kú màá ha ká fún sọ́dínká ọ̀kẹ́ ọ̀yọ́ ìgbà àgbàgbọ̀ yá rẹ̀. ìjọ náà wá ń sùn tẹ́mi ìrìn ọ̀pá tó tó fẹ́ ká mi ìlú ẹ̀jẹ̀ náà lọ. àwọn tí ó rí ìjọjọ àti ìjọba lọ́wọ́ ló mọ̀ sí àbúrò tó yẹ. kí wọ́n fẹ́ràn fóònù jọ lọ́wọ́ lẹ́sìn tí fóònù bá ti wà lọ́wọ́ rẹ̀ báyìí fóònù lè kọ̀ǹtó rẹ̀ ju àlùkàlù sẹ́gbẹ́ ntí ọlọ́wọ́n bá ní ọ̀dà fáànàbì ní ọ̀dà kò ní í jẹ́ ntí ọ̀dà amálọ́wọ́dọ̀ rẹ̀ torí pé fóònù wà sẹ́gbẹ́ nǹkan ṣe ń lọ. wájú fóònù yára ọmọ ọmọ ọmọ ọmọ káàkiri àti ẹ̀rọ dáradára káàkiri àwọn olùkọ́ tó òun wá yàtọ̀ tó rẹ̀ sọ́lọ́ kò sí ní máa bí dọ́kítà yìí lọ kókó èso ọkọ̀ èso ló ti fi ń kọ̀. ẹni tí ìdáyà ó bá ṣàkáwọ́ ní ìlà wàbí ẹ̀yìn tó àárín fún mi ọ̀yá. ṣàkáwọ́ ní ìlà wàbí ẹ̀yìn tó àárín fún mi. فأرشد إلى كرب المعاد فأرشدني إلى كرب المعاد فأرشدني إلى كرب المعاد فأخبرني بأن الإيمان فأخبرني nígbà ọ̀rọ̀ tó ń sọ yìí. Ní ọ̀gbìn àríyá ilé ẹ̀bá pẹ̀lú ìgbà ọdún wà ìjà ń sọ òkè. kò sí àǹfààní níbi ẹni ìsìnkú ìyẹn bá ti mọ̀ tí ò bá ti lè sà wọ́n. Ètò ó fi mọ̀ wípé ìhà kan sórí kọ́ ni wọ́n ọlọ́run ọba ní orúkọ náà ti náà. Ẹni tó bá bí ọ ó kọ́ ọlọ́run tẹ́lẹ̀ mí ha ó jù ẹ̀jì náà àwọn èso bí àwọn ẹ̀jẹ̀ wọ́n sì fún inú náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mí níyàwó twenty five ẹlòmíì iye ọmọ tó bí ní ìyàwó tó ń lọ ìdè pẹ̀lú àrẹ lẹ́yìn lọ. mọ ọmọ èèyàn ká kí ebi mọ o yóò ní kọ́ lọ́wọ́ wọlọ́wọ́ ọgbà tó ó sì àtàwọn ọkọ ti tó ọmọ ìlú ọkùnrin mọ̀ dáadáa ní oníṣẹ́jẹ́ ọmọ ìlú rẹ̀ ni ìgbà wájú ọlọ́run ti yọ bàbá rẹ̀ ni kìí tí wọ́n sọ fún mi o ẹ mọ̀ a jọba ni mo ń sọ níyàwó yóò tó ní ìsinmi mo ti kẹta tí wọn máa wọ wò. ẹ̀yin ọlọ́run náà ní ti gbẹ́ra rẹ̀. ó kọ́ ọlọ́run ní àwọn aláwọ̀ ayé ló ṣí ẹni tó bá rà lábẹ́. àwọn ọ̀rọ̀ ẹ̀ẹ́dọ́nù yìí ihe yóò jọ ọmọ orin tí wọ́n kọ́ ń bí wípé sóra ìdílé ìdílé ha orúkọ ọlọ́wọ́n ọba tó lásán lè gbé wà lẹ́nu rí ha. kí ẹ ti sọ wípé sísọ láìla ilà lọ́wọ́ kò lè gbé ọ wà lè jẹ́nu tọ́ táà máa ń gba yára ní ọ̀sọ̀ láìla ilà. wọ́n á sọ kàlẹ́ ìjọ wá kí òrùn sí mi lò wọ́n sọ́rọ̀ bí ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ti láàyè nínú pé ẹgbọ́n mi yé torí tá a bá ní ní ẹ̀lú ìgbàsọ láyé ayọ̀ lọ ilé mọ́ṣẹ́ lámà ẹlòmí mọ̀ ló fi àwọ̀ àwọ̀ rẹ̀ lọ. ọlọ́run ọba máa ọkàn rẹ̀ ti ń ṣe àárẹ̀ tó fi jọmọ dáadáa tó fi ní ń kájí kájí ọkàn yẹn lè jí ó ní ìtújì. ó ní tí ó jì kí ló jílẹ̀ òjò tí a ń gbé òjò yẹn ẹ̀mí ẹ̀mí ni ẹ̀mí ni bẹ́ẹ̀ náà ẹ̀mí tọ́lọ̀ òjò ẹ̀mí ni ó dìrọ̀ ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ àdórí kẹfẹ́ rí àdórí kèmèrí tó gbọ́lá wájú ọ̀pọ̀lọpọ̀ àtàmẹ́nu mọ́ṣáláṣí lọ́wọ́ àtọ́kọ̀ kèmèrí tó ti kẹ́kọ̀ọ́ gboyè lórí Islam ń bẹ̀rù kò ní gba kúkúrú lọ́wọ́ rẹ̀ ṣé nítorí pé kọ̀ mọ́ ẹ̀ ìbò rẹ̀ nìkan mọ́ sọ pé yá lọ́dún sí yámọ́ ìyẹn tó ti lọ́dún méjì bẹ̀ tó wá kọ̀ láti tó ti bẹ̀ títí tó ń ṣe ìmọ̀ ọmọ fáwọn

ẹ̀rọ̀gbá ẹgbọ́n mi yé ebi tí mọ̀ ń lọ fún wa ó ní ibi tá a bá mọ̀ sí ọlọ́wọ́n bá máa ń di ilé òkú òdìdè bí ìjà ní ní mọ́tò ní àlẹ́ tí ó fi dẹ́rù ọlọ́wọ́n bá máa ń sọ ọkàn tó ti kú dìde náà bí ìjà ní ìdáyà ìdáyà eléyìí tó ṣe pọ̀ lẹ́mí ẹ̀mí ẹ̀wá ní tọ́lọ̀ mi láàrín lóbi ní wáyé iná kálátà àdé nílà fẹ́rọ̀ ìwọ la fi mọ̀ torí pé ó wà wọ́n lọ́sùn lọ́dọ̀ rẹ̀. ẹ bá ti dìrọ̀ mọ́ lóòrùn yẹn na irú àwọn ẹ̀dá ló ṣẹ̀. Yorùbá àjọ mi ni ẹ bá ti dìrọ̀ mọ́ lóòrùn ẹ̀rọ ìyẹn yóò ṣe kí ni ìmọ̀lẹ̀ ọlọ́run yóò fi ọkà rẹ̀ lọ́lọ́run tó ló wà lára ti ń jà iná òun rọ̀ àṣẹrú ìyẹn nínú ẹwọ káwá tá ọlọ́run wá ẹ ẹ máa ń jẹ́ àmẹ́bẹ̀ ó ní náà ní ìlú máa ń nà sáà fún ọba ìlẹ́gbà ìmọ̀lẹ̀ àlọ́kọ̀ àná. tọ́ ọ̀bá ìgbìmọ̀ ìyàwó sí nínú ọmọ ìyàṣà lọ ẹgbẹ́ aburú náà torí kọ̀sọ́ ẹgbẹ́ ibi gbogbo ẹni ọba jọ gbogbo ẹni ọba jọ ẹni ẹni ọba mínà ìbàdí káwọn náà já wọ ẹni pa ti wà ọ̀nà orí ayọ̀ ẹni ọ̀nà sì gbá وإنك لتهدي إلى صراط مستقيم kótó máa sọ àgbà nìkan kọ wọ́n sọ pé sọ aláwọ̀ sọ̀rọ̀ ṣẹlẹ̀ka sọ̀rọ̀ wọ́n wà bá alàdé àwọn ọ̀pọ̀ wọ́n sọ pé sọ wọ́n là wọ́n yọ ọ̀gá rẹ̀ wọ́n fọ̀ wọ́n fọ kí dọ̀tí wọn bá kú. òní bọ́ bọ́ọ̀ bá mú mi bí ilẹ̀ òṣèré sí aláàyè bí o mú ni omi omi ẹ̀rí kí ló ń sọ pé ntọ́lọ̀ ń sọ kalẹ̀ fún àná nǹkan méjì ló sọ kalẹ̀ kó sọ kùránì kalẹ̀ kó sọ àlàyé àlọ́ kùránì aláàdì ní ìlú tí tó lọ án án àmì ìfúláwò wà lọ́n fún mi lálọ́ kùránì wọ́n fi nǹkan tó ṣe déédéé rẹ̀ ìwà ni kùránì sangiliti àmì sangiliti ẹ̀ ẹ̀ là mú ẹ lọ́ọ́ ta ọdún kankan mọ́. Anyamba ààyò ṣe ilẹ̀ àrùkọ báyàdà ọ̀rọ̀ ọ̀sùn yìí ha kí ọlọ́run máa ń di ilẹ̀ tuntun kù yìí. Ẹ má jà lè jà yẹ. Ẹ má jà fi máa. Ìwọ náà máa jà kàn níbi ìkí ọlọ́. Torí pé kẹ̀ẹ́ tóbi kò sẹ́ni tí ò lè kọ́dí bàyá náà lákòóhùn rẹ̀ tẹ́ ẹ bá ronú tó lọ́wọ́ tó ẹ mọ̀ sí òwe ní pàmò rẹ̀ ó ti ṣàlàyé dáa ń sọ sí àlàyé àwọn ìṣòro tó wá mọ̀ sí pé tí ah, fún yàn oníkékèyàn rògbú sí àwọn àyà tí ẹ̀kọ́ ní àti àwọn àyà tuntun ó mọ̀ sí pé ìdáyà ní ń bẹ níbi mímọ̀ àwọn àyà tuntun lóbi sọ pé ẹ ṣe làákà ẹrù ẹrù àwọn àyà yóò wà máa já láyá tó lékè òní yíyà wẹ̀lẹ̀ láyá tó sọ̀rọ̀. a ti ṣàlàyé àwọn àyà tuntun yìí tó bá ti fẹ́ ṣàlà ẹ ṣe àká ẹ ronú sí àwọn àyà tuntun yìí. tó o bá ronú sí ọmọ àwọn òsì mọ́ ó ní dàlá ẹni tó lọ sí ìlà ọ wà sí mi ọ kò ní pọ̀ ọ̀tẹ̀ tó ń rò pọ̀ jẹun kan torí tọ́lọ̀ bá ní ọmọ jẹun wò ní jẹun. bá a bá bá nínú tó jọra rẹ lójú èèyàn nínú tó ṣe kí bá fún ó yẹ ọlọ́run kan máa mọ̀ fún wa lẹ́yìn ẹ̀dá kò kí la jẹ ìjọ tí ìyàbá ẹ̀sọ́ tẹ́ ẹ̀ lẹ́gbàá ẹ̀ mọ̀ fún wa ẹ̀ mọ̀ fún ti lámà ẹ̀ sóòlù. Hmm? bẹ́ẹ̀ ni tèmi náà ni. àbíkẹ́yìn àjọ yìí ló ń pín ọ̀lẹ́ níbi àáyà níbi táwọn èèyàn fẹ́ lọ wọ́n fẹ́ níbi táwọn èèyàn jẹ́ láwọn ọ̀rọ̀ kan bẹ ọmọ bí ti sí àyè wọ́n mọ bí wàlá yàtọ̀ kàmá yàtọ̀ kún kàmá kàkó wàlá yàtọ̀

ọ̀rọ̀ yẹn fún ní ẹ̀bà fún ní ìpele mẹ́ta wá ìjọba jẹ́ dáadáa yìí wọ́n kà fún. ọlọ́run fún sàánú wa o ọlọ́run fún sàánú wa o ọlọ́run já wa náà lè sàánú ara wa. ní ìjọ sínú àwọn àdúgbò báyìí ọba ti wù lọ mọ́ tí wọ́n náà wù á lọ́sẹ̀ ìgbé mi jẹ́ ìgbọ́ wa ti kẹta bá yọ̀ọ̀dọ̀ wa ti kẹta mọ́ pọ̀ lọ́dọ̀. ọ̀lọ́

قد بينا لكم الآيات لعلكم إن المصدقين إن المصدقين والمصدقات والمصدقات وأقرضوا الله قرضا حسنا عم الله تعالى هذا رسول الله لا إله إلا الله نعم